وتقوى رسوله وجئنا لأن الشيطان والوضع ذات الشيء وقد سيكون لديه نسوة Ẹgbọ́n àkọ́kọ́ ìwọ̀ tí ẹni tàbí àkọ́kọ́ ìṣẹ́ náà, ẹgbọ́n àti wà fún ìkọ́ ìṣẹ́. Náà, ẹni tí ó gbàgbé ẹ̀kọ́ kan níbi àlùwàlá, àmọ́ rántí tó parí àbígbà tó parí fún tí ó bá padà síbẹ̀ kò bá sílẹ̀ kan kò bá sílẹ̀ méjì kò bá sílẹ̀ kan ẹ̀ẹ̀kan òun lọ́nà yàn ìkejì súnà ìkẹta súnà ṣèdíyé sọ̀tọ́ ẹ pé dáa máa ń ṣe lẹ́ẹ̀mẹ́ta ni òun máa ń ṣe lẹ́ẹ̀kan ó kéré jù yóò ṣàṣìlẹ̀ kan àbí ẹ̀ǹtì tó bá ṣẹlẹ̀ kan kò sí rárá nù ẹ̀kan tó ṣe yẹn gangan gangan tó fi kírun tó lè láti mú fa fún wa mùdùmùdù tó ń bẹ níbi ìṣàlùwàlá lẹ́ẹ̀kan àti ká sí méjì mẹ́ta látara pa sọ àyàgbẹ́ tá a bá ṣàlùwàlá kọ̀ọ̀kan ó ti tó wá kírun ìyẹn ni tí ìrun títí bẹ̀rẹ̀ fún lọ́wọ́ wa ṣẹ́rí méjì mẹ́ta tá a ṣe ń lè àti ti ń wá àlékún ni àfi àwọn eléyèmí àfi ṣe rọ́pò ládàbí àfi ṣe zàwálù kìíní ẹlẹ́kàbà náà so ẹni yẹn lè sílẹ̀ kaná lè sílẹ̀ nígbà tí ẹ̀ka bá ti rọ́ lọ́rùn. ọjọ́ kéré ní jẹ́ pé nítorí ìjọba tó ní lọ́jọ́ ara rẹ̀ ìkọ́kọ̀ kò ó fún mi pé kó máa lọ sí àjì. Ilé iṣẹ́ ìlú lọ́la kò jẹ́ kó lọ sí àjì ní àbí kó fún ìyẹ̀kọ́ ju àwọn ará ilé ẹ̀. Àmì ó dà wẹ̀. Ilé ẹ̀ wáyé nínú àwọn olùkọ́ tó ń ṣe ẹjọ́ wáyé bí ọjọ́ àwọn ará ilé kó lọ́la ju ọ̀nà mọ́jà bí tí ẹ bá ti bí ẹ̀yẹ kejì yẹn, ǹjẹ́ ti gbàgbé lẹ́yìn. Mùsùlùmí ṣèbéèrè lẹ́ẹ̀kejì yẹn nìyí. Kò lè pé káà lè pa níyà méjì pọ̀. Ìjì yẹn. Èyí yàtọ̀ masjid. ó strong ju náfìlà tó lè dúró lọ ẹnu gbogbo àwọn afá kò lórí pé náfìlà tó lè dúró náfìlà náà wọn tẹyà ní mosjid ẹnu òkò àwọn jùmúrù gbà pé náfìlà àwọn yòókù ní ọ̀ràn yẹn ni torí gbólóhùn tó wá gbólóhùn ọ̀ràn yẹn ni ìjọba ṣe kàlùbá ní gbogbo àti gbogbo àwọn ẹgbàá pé ọ̀ràn yẹn ni wọn gbọ́dọ̀ kí àbíṣe wà ní dókòló so ẹni tó wá sàlùwàlà tó fẹ́ jókòó sí mọ́tíláṣí iṣẹ́ kan bẹ lọ́rùn ẹ̀ tí ó ṣe so ó ṣe wá sàlùwàlà tó ń jẹ́ mú náfìlà àlùwàlà òsì náfìlà kan tó fẹ́ mú wá mú ju pé ètò ojú ọ̀ràn yẹn ọ̀ràn yẹn àti náfìlà tá a bá fẹ́ pa á pọ̀ àníyàn ọ̀ràn yẹn lánìí ṣúklẹ̀ ọ̀ràn yẹn àti náfìlà tá a bá fẹ́ pa á pọ̀ àníyàn ọ̀ràn yẹn lánìí àgbọ̀dọ̀ gbáàdìyàn náà fìlà lékè ìjọba ti lè gbé lékè òun ni ló ní ìdájọ́ tàbá sọ pẹ́tọ̀ lórí oníṣìí ẹ̀dúrẹ́jẹ ẹ̀dúrẹ́sọ̀ ramadan ìjọ mọ́ndé ó lè dúró ṣe náfìlà mọ́ndé wọ́n rẹ̀ fún tó lékè lẹ́bẹ̀ẹ́ ni pé náfìlà mọ́ndé ẹni kò sí kí ramadan àwọn tó bá ti mú ọ̀ràn yẹn wá násùlà monday nǹkan tó bá ti monday monday násùlà monday ti kó sínú ẹ̀ ṣùgbọ́n ní ẹ bá ti ṣe tẹ híyà tó mọ́sítì sínú ọ̀nà ìròdó tó ti kó sínú ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ẹni tán kówó fún tó gba owó yìí fi lọ sí hajj òun á on va wá lọ hajj ó ń jàǹbá ni bí ó ti ṣe lọ yẹn ká tó ti máa ń lọ yóò lọ jalè lọ́dọ̀ àti tí ó lọ jáde ní òótọ́ ni dúró ń jàǹbá ni wọ́n kó o lọ sí àìsí ẹ́ wọ́n kó o lọ sí àìsí. ó kí náà kó fún o bùkátà àbó wá àìsí. Òun náà ń jẹ irú àwọn náà máa jáde ní àìsí. Ohun tí wọ́n bá kó fún wa náà máa ní ká fi ṣe ní ká fi ṣe tá a bá gba fífẹ́ bí láì mọ́ṣáláṣí wa ẹ̀ fún àgé ẹlẹ́tàfẹ́ra àgé ni o àgẹ́ràfẹ́ra ọ̀rẹ́ fún wa amú amú wa tá a bá kójọ kó sí tá a gbọ́dọ̀ fi ra ju àgé lọ. òye tó bá já sí pé tọ̀ nígbà tá a gbowó yẹn tán níjọ́ kejì ẹnì kan bá kọ́ àgbò wa lọ́fẹ̀ẹ́ ẹ̀rọ yẹn á fẹ́ ra àgé sí táàgì bá ti fẹ́ pọ̀ á lọ ra àgé á kò fún mọ́ṣáláṣí mi fáànù sì ti bàjẹ́ àwọn ìfúnni àlè fi rìbí rẹ̀ Bẹ́ẹ̀ ni mi. Àtúkú ṣọ́ọ̀ṣì lè ṣe. Kí là ní àwọn tó fowó lẹ̀? Òṣìṣàn, ṣé wá fẹ́ra gé? Ẹ̀ẹ́dùn padà fún ọ náà ni. Tó bá rọrùn. Ṣé mọ́ṣíláṣí náà sí àdé? gbogbo kí dàgbà láàrin mọ́tíláṣí ilé àti gbogbo ọ̀rẹ́dá káàkiri ẹ̀ka ni wọ́n fi gbogbo mọ́tíláṣí ìdájọ́ kan ni wọ́n bàjẹ́ ó ti yé mọ́tíláṣí mi ní sì ní ìdí àgbé ẹ lọ kó fáwọn ẹlẹ́nu ẹ máa fẹ́ dá ìfá ti owó yẹn sí fan ẹ máa sì ti àníyàn ẹni yes tó bá ti wá rọrùn owó yẹn lè ní ẹ lọ fẹ́ ra jí ẹ kó fún mọ́tíláṣí gbòmí torí pé àníyàn ẹni tó bá tọrẹ àbí tó bá gbé wákìtì kalẹ̀ òun ni àwa alábòójútó wákìtì ta gbọ́dọ̀ fi bá wákìtì lò ẹni tó bá gbé nǹkan kalẹ̀ ìdí èsì pé a ah, nǹkan yìí ogun gbélé fún àǹfààní nǹkan báyìí àwa kan jẹ́ alábòójútó fẹ́ ti ni àníyàn tó fi gbé kalẹ̀ yẹn àwọn òṣùpá mójútó tó gbé kalẹ̀ nítorí ẹnìkan kọ́ mọ́tò àti ṣẹ́ńtà ẹ̀ pé ó túnmà sí ẹ̀sìn àgbàbílẹ̀ ìbílẹ̀ fún àgbẹ̀ àbí àwọn ọ̀fẹ́ tí wọ́n bá ní mọ́ṣáláṣí àbí tí wọ́n ní ẹ̀sẹ̀ láàrin yẹn yẹn àtẹ̀gbẹ́lá sí pé wọ́n kọ́ mọ́ṣáláṣí sùn wọ́n ta mọ́ṣáláṣí wọ́n mú rẹ̀ kò náwó ẹ̀ kò náwó wọ́n ti bẹ́ẹ̀ ra kùránì wọ́n ní dàbí ten thousand copies wọ́n á káwọn ọ̀lẹ́jọ́ tẹ gbogbo ẹ̀ fíṣẹ́ fílẹ̀ náà mọ́ṣáláṣí fíṣẹ́ fílẹ̀ kùránì náà fíṣẹ́ fílẹ̀ Pàṣẹ bí lọ. Bẹ́ẹ̀ òkè máa kókò láti ní láti gbọ́dọ̀ lọ. Kìí ó ta mọ́tíláṣí wá fowó ẹ̀ra kùráìsì mọ́tíláṣí káàkiri. Àwọn tó jábà ní kùráìsì yẹn pọ̀ àbí kùráìsì náà ń ká mọ́tíláṣí bí láàrin náà là ń ká ẹgbẹ̀rún náà ló ń ká. Ṣùgbọ́n tá a fi máa pọ̀ tí wọ́n ní wípé tí àníyàn ẹni tó ní mọ́ṣáláṣí la fọ́lò yìí àníyàn tó ní mọ́ṣáláṣí gbé mọ́ṣáláṣí kalẹ̀ fọ́lọ̀ àwọn òlẹ́tọ̀ ká wá dá ìbá ti mọ́ṣáláṣí yẹ sí nǹkan míì abàdàn táàbà tí yóò jẹ́ tó láti pé ó tún mọ́ṣáláṣí náà lọ́fi ṣe atún á tóbi ju èyí tá a ta lọ bí a ti ká kọ sí àwọn àtàwọn ẹran àwọn ń kírun pàdé ní òpó àwọn ògbéyà ìdágbó mọ́ṣúgà mọ́ṣúgà àwọn àtàdẹ̀ yìí àtàní ẹni tó kọ gbogbo tó lọ́dún kíkọ ten million bàtà wò ó tà gbèsè ẹ̀sìn àwọn mọ́ṣáṣí orí ẹ̀rọ bàtà wò ó tọ́ta wà tàlẹ̀ ẹ̀bẹ̀ àtàní fifty million ṣáájú ẹ̀ ẹ̀yìn lẹ́yìn fifty million yẹn gbogbo ìpátá ìfọ̀nẹ́sí mọ́ṣáláṣí wọ́n láti lè jẹ̀rẹ̀ kọ́. Ẹ̀wọ́ ìlú mi, ìwọ́n lọ́wọ́ ní ilé ẹ̀ẹ́dì ní ìlú àgbà ní ọ̀pá kìrìyàn, ó lè ti ká ọkọ̀ dáa nínú. Ẹ máa ẹ ó fúnra láti mú láti yẹn. Òun ló ní àwọn jùmọ̀ lé pé kankan bẹ̀rẹ̀. <laughs> Ìjọba àti bísíǹnẹ̀sì. Tọ́mọ téèyàn bá fẹ́ rán wa lọ sí Hajj ní àfà gbà twenty million lọ sí Hajj. Owó Hajj fún ẹ. Ah, ní ìlọ ò tó dé pé ìyàwó mi wà ní orí ìdìnnà ọmọ mi owó ilé owó ilé owó ilé owó ilé ẹbí nìkan ní ìlọ ní òlé ìgbẹ́ni tó gbà owó èrè mi ẹ́ àgbàlọ́ wàdẹ̀ fẹ́ lómi àmọ́ ká ní àbújúbọ̀ àbújúbọ̀ àwọn agbowó yẹn nìyí àwọn ẹgbẹ́ rákò yẹn bẹ́ẹ̀ kó tí ẹ̀mọ́ ẹ̀wọ̀n kò dà ẹni ẹgbẹ́ òṣì lékè àmánà àti ìgbẹ́sùn fọ́lọ́ọ̀ èyí rẹ̀ fi nẹ́gbẹ́ sí mi rẹ̀ gbọ́n lẹ́lù ó lè gbọ́dà ó lè ẹgbẹ́ dá ọ́nẹ́ tàbí máa náà bẹ́ẹ̀ ó lè ní ó gbà wo yòókù lọ́wọ́ ẹ̀ lẹ́tí mi ò lè tọ́jú lówó lára àtijọ́ ní kó lọ ẹ̀rí kó lọ àbí tó bá débẹ̀ kó bẹ́ lọ́wọ́ náà owó ẹ̀kọ́ náà ní ọ̀rẹ́ ní kó mú owó ẹ̀ lọ owó ìṣẹ̀kọ́ náà ní kó mú lọ so ẹni tó wu ènìyàn nìyẹn ẹni tó fẹ́ náwó tó bá fẹ́ náwó tó ẹlẹ́ máa parọ́ pé afẹ́rẹ́ àjẹ́ afẹ́rẹ́ àjẹ́ afẹ́rẹ́ àjẹ́ ẹlẹ́ máa kó má gbẹ̀rẹ̀ kó má nàwó. àmọ́ ẹgbẹ́ afẹ́rẹ́ ayé jí mi ti wá ti ti wá fẹ́rẹ́ síkà àhàhẹ́ ọ̀nà sọ̀rọ̀ yìí. títọ́ wù nìyẹn bí wọ́n ti lè gbé tó fi ọrẹ kalẹ̀ àní ẹ̀ tó ń fi kalẹ̀ yẹn la gbọ́dọ̀ bá òjì bẹ́ẹ̀ Amin. Amin.

ọkọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣẹ́ àti ó wà pẹ̀lú láti ìwà láàrin ọdún. Na ọmọ tí a ti ṣìná bí kì í ṣọmọ ọkùnrin yẹn. Ọba wa padà wá sí pé wọ́n ṣe tán so ìdí. Ìdí ẹni yìí lórí ọmọ méjì ó tún máa bí ẹni kì ṣe yẹn. Yé ti lọ Ilẹ̀ ti méjì àìná pẹ̀lú ọmọ àgbẹ̀ bákàdì náà tó lè ọmọ tí ò ní bàbá tó ní ìyá ni oṣù tó lè yí padà torí ẹ olè ìsìláàmù fi gbà wá níyànjú púpọ̀ ká tètè so ìdì àìmọ́ lọ́ra láti so ìdì ẹni tá a bá mọ̀ pé a fẹ́ fẹ́ torí tá a bá ṣe eré pátó bá wọlé àwọn afọlá lọmọ wọ́n ti ń kọ́ rẹ́ṣìdá lè ṣe àwọn afọlá lọmọ kódà tó bá bímọ yẹn tán táwa ṣáàkìdì àwọn ọmọ mi tó bá ń bí fún wa lẹ́yìn ìgbà òun ló jọmọ ti wà àmọ́ ti bí àwọn ní ó ní ìyá ni kò ní bàbá tó bá jóbìnrin ni àwọn akọ́lá fi lọ́kọ̀ àwọn akọ́ni wà léyìí rẹ̀ ṣókè tó gbélé yìí bó ṣe gbọ́ owó nìyẹn àmọ́ tí èèyàn wá kọjú wa ká máa ta ṣe ọrẹ báyìí láburú bá lè tọrẹ a lè rán lọ́lẹ̀ nǹkan ṣe gbogbo ẹ̀ àwọn táwọn àkókò ní jogún àárín òní jogún rẹ̀ òwe sì ọ̀rọ̀ ńlá ni náà. Tí àwọn ẹgbẹ́ yìí ló jí na a lẹ́tọ̀ọ́ ká mú náfìlà wá ní èjì yálà síwájú àbí lẹ́yìn tàbá kí yídì tán ní yídì kò sí náfìlà tàbá kí yídì ní yídì kò sí náfìlà tàbá kí yídì tán ní yídì kò sí náfìlà àmọ́ tá a bá délé àǹfààní náfìlà rákà mẹ́rin àbí méjì ó wà tánàbí sọ̀làlá àdìsọ̀ tánàbí mọ́ ṣe ọ̀kan ẹlẹ́ẹ̀kejì tó wá dá sí pé láti fẹ́ kí níbi torí máa ń rí bẹ́ẹ̀ nígbà míì bóyá òjò pọ̀ ló ti gba gbogbo àyè níbi náà lọ òjò náà bẹ̀rẹ̀ ẹni lọ́wọ́ lọ́wọ́ kó wa lọ sí central mosque mọ́sáàkì wà bẹ́ẹ̀ páàkì ipa àwọn mọ́sálásí yẹn ká tó jókòó tó dára fún wa ní ká múná fìlà wa sunna ní àwọn kéṣọ rọ so láfìlà yẹn kò ní ìgbẹ́fẹ́sì pẹ̀lú yídì ọlọ́pàá fẹ́ kí yídì ní mọ́sálásí yìí torí ẹ̀ bàbá wa káwá ní ìdí ìlú lágbàtà àìmú násìlà kankan wá síwájú àbí lẹ́yìn sí násìlà náà. tó tó bá fẹ́ jọlá wípé gbẹjọlá násìlà eh, àlùkòdó kápá àtàlùwà lánilé alèmú yẹn wá nílé ká kúrò nílé. àmọ́ wá ní wá ṣàlùwà yìí táà bá mú náfìlà yẹn wá ọ̀tọ̀ ni táwọn yòó mọ̀ pé àwọn yòó mọ̀ rò pé àyẹn náfìlà síwájú yìí ni wọn ní mọ̀ pé náfìlà ti lè ojú èyí torí ẹ̀ ká sá fún ìrújú Islam náà máa fẹ́ kíyàn sá fún ìrújú táwọn èké máa ṣe ìtìhámù wa ká máa fi ọ̀bọ lọ wá ká máa fàbùkù lọ wá àìlágbọ́yé ká máa fi lọ wá òun ló mú kí àfáà ó jìnà sí gbóngbò òtẹ́ẹ̀lì lọ láì ṣe wípé ó transparent àfáà tó ń wò tẹ́lì lọ àwọn yóò rò bí ọ̀hún àà àà ló mú àbúrò rẹ̀ bàbá òun bàárà àdúgbò ti sọ̀rọ̀ lọ́rọ̀ lọ àbí láti fò ìyàwó àwọn ìjọ tíráàmù bẹ́ẹ̀ máa fọwọ́ kọ lọ́rùn tó ṣe tí wọ́n kẹ́sì àwọn ẹbí ìyàwó àfa ìyàwó ẹ̀ àbáwọn tó mọ̀yàn wọ́n sì mọ ìyàwó yẹn bí ọ̀ṣẹ́ ìyàwó yẹn mọ́ mọ̀yàn wọ́n máa ní pé yẹn nìkan ìyẹn dáwọ́ òtẹ́ẹ̀lì ni wọ́n bèè lọ wa tábà ìgbà nípa òní wákàtí àwọn òní bàbá jáde <laughs> èrè táàrin èrè ìfurasí ni eré dá òjò wa ní o ẹ̀ẹ́dẹ́ máa dáhùn lónìí òtẹ́ẹ̀lì ìṣeré aṣẹ́wó ìṣeré ìra gbòdé sáájú kò sí òtẹ́ẹ̀lì kan sáájú ayébẹ̀tì ìṣeré aṣẹ́wó kódà òtẹ́ẹ̀lì ìrọ́jò nílẹ̀ ọkùnrin rí àsìkò ájì àsìkò múra ẹ̀sẹ̀ òun láwọn ẹ̀rí pé àwọn àjòjì tó bá wá wọn láǹfààní àti òtẹ́ẹ̀lì ìtọkùnrin tóbi àmọ́ àsìkò ájì àsìkò ájì yẹn gan òtẹ́ẹ̀lì ọkùnrin ọ̀tọ̀ tóbi náà kódà wọn ní rí àwọn wọn ní bàjẹ́ àwọn kan lè àwọn obìnrin lè wà ní àwọn obìnrin wà ní first second third floor àwọn obìnrin wà ní tenth eleven twelve floor ẹgbẹ́ lífì lọ́nà àpáyé pọ̀ tó bẹ́ẹ̀ tí màá wá ṣẹlẹ̀ ní lífì yàtọ̀ lífì ló gbogbo tó kò lè rọrùn so èyí tó bá ti jẹ́ ìrìn táwọn ló fi fẹ́rù bákan nípa wa àbí ṣe ìsìlámù fẹ́ ká ká nàìjíríà sí nǹkan náà. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته